oògùn kátàràtì àti glaucoma wọ́n dẹ̀lẹ̀ ti mú bá rẹ̀ lẹ́ẹ̀kan pẹ́ fẹ́ kọ oògùn tẹ́ ti rí kọ báyìí o àhà wọn ò fi ń tọ́ ọlọ́run fún ọ̀sà òun fún yín èmi náà fẹ́ fi kan kún ẹ pé mi ò sọ tẹ́lẹ̀ torí pé kí la lè lò láti dáàbò bò ni wọ́n sọ ni wọ́n bi mí mo rò pé get òun ni mo sọ ń pẹ̀ tá bá fẹ́ tọ́jú cataract àti glaucoma ẹ jẹ́ ká lọ tọ́jú orógbó tó dáa ká wá chop orógbó yẹn ká kó sínú rose water ṣàmọ́ rose water rose water mahul warm ká kó sínú ẹ̀ kó like five days nínú rẹ̀ èyí tó jẹ́ pé yóò ti yóró sínú rose water yẹn kí a máa kan sójú láàárọ̀ àti salamu alaykum fún ẹni tó bá ní àìsàn glaucoma tàbí cataract naturally ṣe mọ̀ ojú delicate gan-an gbogbo nǹkan tí yàrá fẹ́ fi sójú àsìkò sọ́ra ọlọ́run ní jẹ́ kí ọ̀sán wa kó gbòòrò. sọwárí látọ́lákì ọ̀kan tèmi ká fún yín tó dára gan-an. ewé kan wà ewé yẹn ó máa ń wo àìsàn tó pọ̀. tẹ bá dé ọ́fíìsì mi ẹ ó rí tí wọ́n fà káàkiri gbogbo mo naturally mo pín síbẹ̀ ni wọ́n mi máa ń lò dáadáa. à ń pe ewé yẹn ní ewé ejìnrìn ewé ejìnrìn tẹ́ bá rí ewé ejìnrìn tẹ́ bá já ewé ejìnrìn ẹ ṣàánú dáadáa kó má ní dọ̀tí kankan lára. ẹ wá gbé naturally ẹ má fomi sí i omi tó bá mú jáde tẹ́ bá gbó ewé ejìnrìn kẹ́ ẹ fọ omi tó mú jáde yẹ ẹ má tẹ̀ síbì kan lálálẹ́ tẹ bá fẹ́ sọ tó bá ní cataract tàbí glaucoma ẹ wá máa fọwọ́ kẹ́ máa fọ́ mo fi ọlọ́run ọba olódùmarè sẹ̀rí ó máa tẹ gbogbo kìíní yẹn kúrò lójú ojú yẹn máa wà òkè àjẹ́gbà òdòdó glaucoma or cataract tẹ bá déwé ìdèrè ẹ má mẹ́lẹ́ mi mọ̀ tẹ bá ti gbó ẹ fún omi tẹ bá rí lẹ̀ síbì kan ẹ rọra máa kan sójú lánàá lẹ́tẹ̀ bá ti fẹ́ sùn làkúmà ọkọ̀ kátàràjẹ á ńlá dànù kúrò lójú ojú adé ìwà òkè. ẹ ṣe gbọ́n sọ àdúpẹ́